فخم خده فرحا بأن بابه قد انفتح لإفساد عقيدة المسلمين والسعي بينهم بإيقاد نار العداوة والبغضاء ولتبعيدهم عن العقائد الصحيحة التي تركهم عليها رسول الله صلى الله عليه وسلم كما جاء في الحديث عن عباد السارية والحديث مخرج في مسند ان الإمام أحمد رحمه الله رحمة واسعة قال قال رسول الله صلى الله عليه وسلم قد تركتكم على البيضاء نقيا وفي رواية وفي رواية قد تركتم قد, قد تركتكم على المحجة البيضاء عباد الله واعلموا أن الشيطان ما زال يلبس والمغفر على قلوب وعلى عقول أناس من بني آدم لبعدهم عن كتاب الله ولبعدهم عن فهم سنة رسول الله صلى الله عليه وسلم حتى أحدثوا أمرا اغتر به كثير من الناس من مسلمين لم يفهم من مسلمين لم يفهمون حقائق دينهم وكذلك من جهال من كفرة اليهود والنصارى وكذلك من أهل الشرك ماذا هو إنما أحدث شيئا يقال له الأرواح الحديثة أو تحذير الأرواح ثم احتجوا بذلك أن هناك جنسا وهناك صنفا من أصناف خلق الله سبحانه وتعالى يقال لهم الروحانيون ولهذا حقيقة وكيف طريقة استحضار الأرواح عند هؤلاء وما حقيقة الروح عند هؤلاء ما من هو الوسيط عند هؤلاء وكيف اتخذوا قباء غرفة ماذا يجعلون في هذه الغرفة وماذا أثبتوه حتى روجوا هذا التفكير على أكثر من 200 مجلدة في العالم اليوم وحتى قد جولوا كثيرا من الكتب حتى أسست لهذه الفكرة مذاهب وكذلك جمعيات ومدارس في أمريكا وفي غيرها من من دول العالم إن شاء الله سنبين هذه الفكرة وما موقف الإسلام وما الذي تركنا عليه رسول الله صلى الله عليه وسلم في هذا الأمر حتى نجد أنه باب من أبواب الشيطان فتحه ليمضي على عقول كثير من الناس فقد يقول بعض السؤال المسلمين أطبع في قراءة الاخوان النبي صلى الله عليه وسلم ترى ما جاء كيف هو كان نسألكم يا نبي bani tali kóla rẹ̀ àti àwọn ẹ̀tọ́ sọ̀kábà rẹ̀ já àwọn ọmọ náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè fún gba rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gba rẹ̀ lẹ̀ àfi kéèyàn pàdé àwọn subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọ kùn bí ẹbọ lọ́mọdé àsọ̀rọ̀ pàdé rẹ̀ o tàbí ọkàn tọ́mọ kùn bí wa mọ̀nàfíkì mọ̀jẹ̀ àgbé wa mọ̀nàfíkì láàmọ́lé wà láàmọ́lé mọ̀jẹ̀ àgbé pàdé ìwọlọ́wọ́ subhanahu wa ta'ala bákan náà ẹ̀yọ́mọ̀ yàtọ̀ mo fi àsìkò yìí kọ́ra mẹ́tì bẹ̀rẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ti rẹ̀ lẹ́yìn ti bẹ̀rẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala kọ́ aláṣẹ jábẹ̀rù ẹ̀ ọkọ̀ aláṣẹ ilé ìmọ̀ ìyọ̀nà ìrọ̀ Al-Qur'an kọ́dà ó ní tọ́ba da nínú ọ̀rọ̀ nínú gbólóhùn kó ní kọ́ máa tẹ̀lé ìrìn àti ìjáde àfihàn àbẹ̀lẹ̀ ọ̀hún méje kí ṣẹ́yìndọ́n méje gbọ́gbẹ́ni wa sọ̀rọ̀ kọ́lájà kò sọ̀rẹ́ ní ìta ti ń lórí ọ̀rọ̀ ntọ́ni bá ti pẹ̀lú alámùlì jínní alámùlì jínní ìgbésí ayé àwọn àlìjẹ̀nù tá a dẹ̀mọ̀ wọ́n sí àwọn ẹ̀mí àyè ọ̀rọ̀ tó pọ̀ ó ti ṣáájú lórí eléyìí ṣùgbọ́n a sì àdéhùn wípé a fẹ́ sọ̀rọ̀ pàdé bí rìnsá ńgbà táwọn sọ̀rọ̀ yìí lọ torí nǹkan kan tó ṣẹlẹ̀ nílùú àti táwọn kan tí ó jáde ọ̀fẹ́ rẹ̀ ìyẹn náà ti fẹ́ẹ̀ tó bí ìtòlẹ́yìn oṣù mẹ́fà sí mẹ́jọ sẹ́yìn eléyìí lọ́wọ́ á gbé wáyà síbi ọ̀rọ̀ ìyàtọ̀ ń jẹ́ anna tó bí mariam tí mariam bí anabi isa tí wọ́n sọ wípé mo ń sọ ọmọ mi ní mariam ọmọ tó rò kọ́ yọ̀pọ̀ ìlú omi tó bí omi eyín ò lè gbé wa lọ síbi pé sẹ́yìn ló so ọmọ èèyàn lóòjọ́ tá a fi wá padà bọ̀ sínú ọ̀rọ̀ àkíkọ̀ nínú Islam a sì rí bíbí síbí kan ní ìjẹjọ. àwọn padà ọ̀rọ̀ tí ìsàn ọ̀rọ̀ padà níbẹ̀ nígbà bá tọ̀tọ̀ níwájú ṣùgbọ́n ká padà sí ibi tá à ń bá lọ gẹ́gẹ́ tó gbé wa kó tẹ́lẹ̀tẹ́lẹ̀. ibi táwọn mọ́ sílẹ̀ nìyí ó ní wípé àti pariwo pariwo wípé kò sí mu tí ò lè máa jáde lẹ́nu èèyàn tọba tí ń jáde lẹ́nu rẹ̀ á máa wúran kápẹ́ tó fi lè kó bá wa ni á jàgbé náà kápẹ́ tó fi lè kó bá wa tó lè kó bá rẹ̀ á sọ fún un tí ọba tó á filẹ̀ ṣùgbọ́n kankan ń bẹ tọ́jọ́ kìíní àtẹ̀yìn tọba ti jẹ́ pé ìgbé tí ń bóde lẹ́nu ẹ nìkejì síwáyé tọba ti ẹ e fi ẹ̀sìn ṣe tọ́pìkì ẹ̀ ó ti kẹ ìgbé àtẹ̀yìn àtúbàtọ̀ fóònù sẹ́sìn mi lò tí wọ́n ti bẹ̀rẹ̀ kan ní islam agbọ́dọ̀ báyẹ̀ láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹjọ́ lẹ́lẹ́ sí o ẹjọ́ lè sí ọlẹ́mọ́ sí o ṣùgbọ́n ìtọ́lọ́ fún ànábì sallallahu alaihi wasallam kò ní oògùn kankan nínú. kọ́dà àwọn àbá àtúnnà kọ́lọ̀ ní ọjà yìí ọ̀pá mọ̀ ọ́ tí ó bá yẹ pèyàn kébìrì àwọn ẹ̀rí tí wọ́n kò wáyé ẹni tí ọ̀ màkàmàkà gan òun náà sì máa mọ̀ wípé ẹni ara àwọn ni lórí náà má kó wèsì mùsùlùmí ìtàwọn ìtàwọn sì ní tòótọ́. ibi táwọn ajá sílẹ̀ nìyí tá a fẹ́ máa rìn díẹ̀ ara èdè kan ní nínú èdè ṣèǹtọ́nì. àwọn èèyàn kan ya wọ́n ń fi àwọn nǹkan kan ní ẹni tí ó yàtọ̀ sí ìpìlẹ̀ wọn ṣùgbọ́n abẹ́ẹ̀kan lẹ́ẹ̀kọ́ pèsè nǹkan ìkórìbí àbí òrìbẹ́ wọ́n ní ẹni tí bá ní wà lìjẹ̀ lọ ó ní èèyàn burúkú gẹ́gẹ́ bó jẹ́ pé ẹni tí bá ń ṣe àwọ̀ dúdú èèyàn burúkú ni ṣùgbọ́n àwọ̀ gbogbo wà ẹ bá ń ṣe àwọ̀ gbogbo kìí ṣe èèyàn burúkú àwọn àyùn inú wọn máa má wọ́n sì máa gbá yẹn lẹ̀ ẹ̀ ń gbàgídí ká bẹ́ẹ̀ lu àwọ̀ wọ́n wá fẹ́ gbọ́nú ẹ̀sùn wọ́n wá náà tẹ́ lu àjẹ̀lú wà lọ́tọ̀ ìlàwọ̀ ẹni ibi ṣùgbọ́n ọ̀wá ní àwa wà ìlàwọ̀ ẹni ọlọ́run lòun tiẹ̀ sí nǹkan kan bẹ̀ ń jẹ́rọ̀ wá níyà ibi tá a kú bẹ̀rẹ̀ níyà. sunday tuma nínú ìdílọ́rọ́ wa kí ìpìlẹ̀ gbọ́dọ̀ yìí bákan náà láti fi rọ̀ wá níyà àwọn náà wí nǹkan kan padà jáde ń bẹ̀ pè ní awúlù alhadisa tàbí tahdiru arwa nǹkan kan náà méjèèjì lọ́dọ̀ wọn. ìbá ẹ̀mí sọ̀rọ̀ tàbí ìgbì ẹ̀mí wá jẹ́ kọjá kọjá pé kò sí láyé mọ́. ìròrí ọdún wo ni wọ́n dalẹ̀. bákan náà bóò ló ti wá di special course ní àwọn developed country níta Amẹ́ríkà uh, eh, UK US kápẹ́ US Amẹ́ríkà kápẹ́ US UK Australia kìíní kẹgbẹ́ àwọn ọmọ ọ̀tá fúnbáwò bóun kìíní ìṣèwádìí special course kọ́dà táwọn èèyàn gba professorship yìí lórí. ìjó ti dọ́dọ̀ wa bí náà àbí ọ̀dọ́dọ̀ wa àkọ́kọ́ kálọ̀ mọ̀ pé ìjó wọn pè ní àwòrán nínú èdè náà wá òun náà ni ti ń bẹ lára nǹkan kan tí ò lè dá mi sí nsọ́n tá a fi mọ̀ lábẹ́ mi kẹ̀yìfì yà rẹ̀ kó lórí ó ti di ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wọ̀nyẹ́ alúnákàlẹ̀ wò rẹ̀. قل الروح من امر ربي وما اوتيت من العلم الا قليلا wọn bá sọ sábẹ́ nípa ẹ̀mí wọn sọ sọ pé sọ fún ẹgbẹ́ ẹ̀mí tẹ̀ wò ara sí Allah subhanahu wa ta'ala ni sẹ́nìkan lè gbàmú sẹ́nìkan lè rí sẹ́nìkan lè fi pamọ́ kọ́dà àwọn tí wọ́n máa ń náà wá mẹ́yìn ní ọsibítù bọ́ọ̀lù ní kọ́kọ́rọ́ òdebi tiwọn náà àwọn mọ̀ ruhaniyu arọ́ọ̀tù lédè lárúbáwá wọ́n máa ń pè ní rọ́ọ̀hà ìsinmi tàbí rahma àbíkẹ́ ìnirọ́ọ̀tù bífàtì rọ́ọ̀tù rọrùn subhanallah ọlọ́run máa sànú wa màjọkùn rọrùn fún àjàlá náà yìí o màjẹ á sinmi o ah lam aṣọ bíkà rọrùn hàn ee kura pé ìkẹ́ńbẹ́lá rẹ̀ mo ṣe ń wà báyìí nà ṣùgbọ́n rúùlù ruhaniyu gbogbo alagba pé ẹ̀mí kéde tó ṣe fojú kan ṣùgbọ́n asọ̀rọ̀ máa ń pè àdúgbò ní àyàmá máa ń pè mẹlẹ́kàdúgbò ní ruhul qudus. ẹ̀mí kan ni tọ́jọ́ wípé kò sí èrú mẹ́rin tọ́yì àwọn kan tipẹ́tipẹ́ rí tipẹ́tipẹ́ rí nínú ọba ní ìsọ̀rọ̀ yìí wọ́n kà wá ní nǹkan kan ó dàrá kan lẹ̀ wípé nínú ẹ̀sìn àwọn yìí mọ́tàbà kan bẹ àwọn èèyàn kọ́ máa débẹ̀ ẹ bá ti lórí ìjọba díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ní o ti dé mọ́tàbà kàlóòtù. tí wọ́n bá kó ògbó wọn jọ wọ́n máa ń pè wọ́n ní àbáwò àrùhàníyún àwọn alàgbàjọ tí wọ́n ti di ẹ̀mí mímá wọ́n wá ti dé dárọ́jà kàánú kí ni kàánú fi òní pé wọ́n kàn lè wò sùsù John John elizabeth ìyàwó rẹ̀ john wa elizabeth ti bẹ lóòjọ́ yìí ọdún tí ó sọ̀rọ̀ lọ ní elizabeth kọ́ ọmọ forty seven years john tẹsẹ̀ fẹ́ ta ọdún tẹsẹ̀ fẹ́ twenty seven nínú àkéyìdá wọn àdìọ́kà wọn ọgbọ́dọ̀ ta wọn lórí ìlẹ́nu kíní ìgbẹ́nu ẹ̀sìn wọn múra wọn ní ọlọ ní àkìbà o tẹ́tẹ̀lẹ̀ ó tipẹ́tipẹ́ ṣùgbọ́n pàtàkì wọn ti sìn wú bóde wọ́n rí wípé kò síbi tó ń jẹ tọ́sákọ̀rọ̀ sí lónìí tó nǹkan yẹn wọ́n wá gbìn sáwọn èèyàn wọn lẹ́mìí wọ́n sọ sọ sọ sọ tí a fi nírú gbàgbọ́ náà sí wọn ọwọ́ àti wípé Elizabeth tó ti rọ ẹ̀rọ kúrò tó ẹgbẹ́ jọ́ọ̀nù ní ìkùtọ́ bẹ́ẹ̀ fẹ́ ó sì mọ̀kọ́ mọ olówó ni ó sì mọ̀kọ́ kéré so ohun sì rọ́kọ mọ́ yá lọ bó bá olórí ìjọ lẹ́yìn wípé ẹ sáà sọ wípé ẹ̀bẹ̀ sọ fún yín wípé jọ́ọ̀nù ní kíni lọ́kọ̀ọ́ àwọn èèyàn kan náà wá ń gbọ́gbẹ́ wípé ṣé ń tọ́lọ́ ń fún ànábì tọ́jẹ́ òdodo yìí ṣé èèyàn lè ṣe ṣe ṣe ṣe ṣe tí ó wàá di ruhaniyu ẹ̀ tọ́jẹ́ wípé gbogbo ara rẹ̀ yóò di mọ́lẹ̀ tani ó di ruhaniyu èèyàn kan yóò sílọ̀ sílọ̀ sílọ̀ débi wípé etí rẹ̀ yóò jogún rúhù ẹ̀mí mímọ́ débi etí rẹ̀ etí o yóò máa ní ẹ̀mí kan tí ó jẹ́ wípé tọ́lọ́ ni ọ̀sá máa fẹ́ gbọ́ gbogbo gbà wípé sẹ́yìn ìrẹ́lẹ̀ bá padà dìde tí rúhù ìbá dé tí o yóò wà á wò ládé pé tí ó bẹ́ẹ̀ ṣe gbọ́n kẹtọ́ lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ bí ìgbà náà gbé yẹn ní oṣù kọ́ra òde dákú ọkọ̀ wọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ọba pí omi sí rẹ̀ dáhùn ní ọlú ìjẹ́ ló báyìí wọ́n ọkọ̀ náà bẹ́ẹ̀ lọ́ba dákú ìwé ẹni bẹ́ẹ̀ tọ́ba yìí kúrì tó fojú ẹ̀ kúrì yọba dákú tí ó bá wá ń wọ tó gbé dákú yìí bọ́sọ̀rọ̀ fi ṣèṣì mú nǹkan tọ́lọ̀ ọ̀fẹ́ àìlọ́tẹ̀ ìgbésí bọ́sẹ̀sẹ̀ lóbi lọ́ọ̀dì kan tí ó bá wà lọ rèé yẹ̀ wò gbọ́dú bí nǹkan ní o ìdí dọ́kítọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ wípé ẹni tí èpè rọ lẹ̀ pa tí èpè iná ló gbé kẹ́yìn àtẹ̀kù tí ó bí ìgbà tí a sẹ́ síbi kan ìní tí ó bà lára rẹ̀ tẹ́lá kò sí yẹn ní ìdàbà nà á ó wà ní kùlánú ó ti di ruhaniyu nà á. jamaa àwọn kan lè yẹn lè dàbẹ́ òun náà ni àwọn tí wọ́n fẹ́ fi àwọn nǹkan kan gbá wa nínú àwọn tá à ń pè ní alimutasọ wìbọn àwọn tẹ́ ń pera wọn ní sùfì tẹ́ ń pè mẹ́ta wọn ní sùfìyà tí wọ́n máa sọ fún wa pé ojú dojú lọ etí dúkìá ni o ètùjèjì lọ bóun ní sọ́wọ́n máa ń bẹ̀rẹ̀ kínní wọ́n máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ aráyé sá àwọn tó wọ́n kọ́ sí rí wọ́n ráyé sá ni wọ́n pè ní ọ̀sọ̀ pé àtàsọ́wọ́wù tọ̀rí kọ̀tún dínhàyà kìwáàmù ha alátàkọ́ṣúfì wàlbàdáka ìjẹ́ amalẹ́ lórí ní kéèyàn lápá kan wípé aṣọ kúrúkù ibẹ̀ yẹn lọ́kọ́ gbé ọ̀rọ̀ àwọn tó bá ń sèse o aṣọ ìwọ́n mọ̀ ọ́ ìmí inú wọn o lè má dòde yọ sá dọ̀gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n kí gbé ọ̀tá ìsúmọ́lá o ó ti kankan yóò sì parẹ́ lábẹ́ àwọn tí wọ́n ń sọ wípé èèyàn lè di wàhálì àyẹ̀wò yìí ṣùgbọ́n àlẹ́ àbáwò àrùhàní yóò lọ́dọ̀ àwọn yahudi àti nasọ́rọ́ àwọn ni rìjáàlù dín ẹ̀dá lọ́dọ̀ ọ̀tí àwọn ẹni ẹ̀sìn tọ́lọ̀ ń ti tó fi di wípé tí wọ́n bá sọ̀rọ̀ bóde ọlọ́run pẹ̀lú wọn sọ̀rọ̀ tẹ̀mọ́ra gbogbo ń ta wá ń gbọ́ látò ní ìjà ń gbọ́ nǹkan mi ń bẹ̀ tọ́ yàtọ̀ sí ẹ̀dá mi di èèyàn náà tó fẹ́ jẹmọ wa náà kan bẹ jẹun pé ọ̀rọ̀ wa ní àkérò ni o ní irun tá a sọ kalẹ̀ kò tí ń ti jẹrọ wa níyà jẹmọra ilẹ̀kùn tó sọ kò ọwà bí ẹ̀kọ́ rẹ̀ ní báyìí ìlú báyìí ẹ̀rí táwà rírì ìpìlẹ̀ nù àwọn bọ̀. ìkìtìláàfù bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa jẹ́ bọ́ bàbá àlámọ́rí wípé ó wá dà gẹ́gẹ́ lẹ̀ wípé sí ẹ̀mí tó bá ti kú ò lára só ti kú àbí èkó sábà pé arọ́sà kò fi yí àwa nínú tó fi ránṣà sára kò gbé tí àwọn ẹ̀mí ọmọ nàbí àbá ti bá ti ń gbọ́ báyìí wọ́n máa mú ẹ̀mí ẹ̀ lọ sánmà ìwáyà tó tọ́ba jẹ́ mi dáadáa tọ́jẹ́ mùsùlùmí rí wọ́n sì lẹ́kọ̀ọ́ inú àwọn mẹ̀ká wọn lọ torí bí ẹ̀mí bí ọ̀sẹ̀ gbà wọ́n fi sínú mi dí ní ká sọ wípé tó wẹ̀ pàtàkì tó ní òrókòdó wọ́n fi bẹ̀rẹ̀ ó sì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àtàwọn wà ní òbúrú ẹ̀rọ hábẹ́ ní ẹ̀kíkà bọ̀ ìwọ ẹ̀mí dáadáa tó lọ dáadáa láyé gbogbo ògbà yìí wọn ò tí ì di wípé wọn fi hàn wọn wà dẹ́nu ìpadà láti sẹ́mà wá sára rẹ̀ ìgbà ni ọ̀sà yìí sínú sáré àwọn olè kọ́ ọ̀mọ́ ní wọn abilé rẹ̀ tọ́jẹ́ lè rí wọ́n wà mú sáré rẹ̀ wọ́n má dá rẹ̀ wọ́n fẹ́ lọ má dá rẹ̀ bá sọ̀rọ̀ bí ọba tó báyìí tí yóò sì kẹ̀kẹ́ wájú ẹ̀yẹ lọ déédéé bí ojú ẹ̀yẹ lè dé bẹ́ẹ̀ ó sì fẹ́ arúgbó wà fún ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn fún ìgbádùn yóò wà máa gbá ìgbádùn yóò máa gbá ìgbádùn yóò máa gbá tọ́jà ní ibú náà ìdàkejì ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí kẹ̀kẹ́ tó bóde kú ònú ara yìí tó bóde kú ònú ara yìí tó tó wá padà wá sáyé tó tó wá ń padà tí bá a ṣe ń eléyìí ò dúró lẹ́gbẹ̀ẹ́ kan. dé tọ́jọ́ wípé alúsàtọ́lá ọlọ́run ti fi òun ṣe ìsàlàyé ìlàjù ẹ̀fọ́ wa àlàyé kí ni o àlàyé ìwòsàn rẹ̀ kí ni ó fi alàbárí nígbà tó di tó bá jẹ́ ẹgbàwó ìtọ́sẹ̀lẹ̀ l'Amẹ́ríkà ni ó jẹ́ eighteen forty six olùsẹ̀lẹ̀sẹ̀lẹ̀ l'Amẹ́ríkà àwọn apá kan táwọn ń kọ ìtàn ìbẹ̀rẹ̀ àlámẹ́rin ilẹ̀ kò sí ẹjọ́ bẹ́ẹ̀ lọ rè kọ́kọ́ kọ́kọ́ nù tí yóò lè kọ́ bá wọn. àwọn akọ̀kẹ́lá UK ló ti ṣẹlẹ̀ nínú ìwọ̀n tí ń jẹ́ London ṣùgbọ́n àwọn tí wọ́n gbà pé London ló ti ṣẹlẹ̀ èntì oríkọ́lẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ ní eighteen eighty two ìwúlọ́sáájú amẹ́ríkà lọ sáájú eighteen forty six àwọn eléyìí sọ pé eighteen eighty two hakíkọ èjẹ gbèsèrè wọn àbí wọn ò gbèsèrè wọn ọsàn ọlọmọ ṣùgbọ́n tó wá pínlẹ̀ ọ̀rọ̀ yìí ọwọ́ ajẹ́ tẹ̀kọ́ oṣù tàwọn ará amẹ́ríkà àti alámẹ́ríkà ló tẹ̀lé ìtàn náà nìyẹn sọ tàwọn tí wípé lọ́dọ̀ ló tẹ̀lé ìtàn náà nìyẹn sọ. village village come back ní New York àwọn tí wọn dà fọ US kólóbó tẹlẹ nù ọkùnrin kan gbélé wò ngbélé wò ngbélé wò fàjẹ́ náà lè ذات ليلة استغنى عن الليل òru ńjọ gbogbo ti lọ́ba ti wípé yẹ́sùmọ̀ òtọ̀ọ̀kọ́ nísàgbọ́ lọ́kẹ́lẹ̀ ọ sáré lọ sẹ́nu who is that ọ̀rẹ́ rẹ̀ kan ó tún padà sọ́nà lónìí tania ọ̀rẹ́ rẹ̀ kan. ọmọ tí yóò sè lọ́wọ́ tó fẹ́ tẹ̀lé lẹ́ ń bọ̀ pẹ́ẹ́lẹ́ o tún gbọ́ kókókó o tún gbọ́ nǹkan kan kí ni ìwọ ń ṣẹlẹ̀ báwọn ń ṣẹlẹ̀ báwọn ẹ̀rù tí wọ́n bá wọn lólé wọn kí ni ọ̀bẹ sọ̀rọ̀ yìí wọn ọwọ́ àdó kókó ìtúndé ńdọ̀ pẹ́ ọ̀sálẹ̀ lọ́sọ́ náà ta ó máa sílẹ̀kùn olóògbéyà orí kẹ̀kẹ́ fàfẹ́mi à sùrọ́ọ̀kà ìdìnnẹ́tì lọ́ba gbọ́ bí ọmọ rẹ̀ lọ́jọ́ ọmọbìnrin kékeré tó ké ọba sáré wọlé padà kí ló wọ kí ló wọ ọmọ gbà sọ wípé ahsaftu biyadi marrat ala jismi mo rí pé ọwọ́ kan wá tó tó tó tó tó fọwọ́ pa mí báyìí fún gbogbo ara mi láti kéde lẹ ah ọwọ́ rẹ olórí òní kẹkẹ ṣùgbọ́n tí wọn náà ń gbọ́ wọn náà ń gbọ́ bó ṣe di jọ́kì ọkùnrin bá kókó lẹ ilé àwọn òṣèlú bẹ́ẹ̀ bá pàṣẹ ẹlòmíì tó kún dé lẹ́yìn rẹ̀ nbẹ máa kọkọ wọn kìíní kan kókó ọ̀rọ̀ báyìí oúnjẹ John Cox torí lẹ́yìn ẹni o lórí ọba gbélé lọ ọgbọ́n gẹ́gẹ́ ọjọ́ tiẹ̀ o sáà gbélé lọ wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ ń bọ̀ fún olùkà lórí ọba tó ń gbọ́ ìkànnì kún kún ẹ̀rú gbóná owó owó sí òun ní ti ń ṣẹlẹ̀ lọ́sẹ̀ máa ọwọ́ àti omi kí ni ọ̀wá gbẹ́rọ́ lọ lẹ ẹ̀rú ti wá bá ìyàwó rẹ̀ jó ń gẹ́gẹ́ lọ ìyàwó rẹ̀ wá ń pariwo pé tẹ̀sẹ̀kì bìjìrọ́ ni ẹ̀yin ará ti kú ẹ̀gbá wọn ẹ̀yin ẹ̀jẹ̀ ń bá mi ẹ̀ ń sàn pariwo ní pariwo nígbà tí ọ̀wà lẹ́nu kankan tẹ́rù ti wá mọ́ àwọn ní tí nǹkan kan bá léèyàn déèbí pé ó léèyàn kan òbí rí ìyẹn náà padà sí wọn àgbàlagbà haúsá wọn ní ní tó lé òkèdè kú òun rẹ tó fi lọ rèé orí bọná gbogbo ọlọpọlọpọlọ máa pé nǹkan yẹn jù náà lọ òkèdè sẹ ẹ máa sọ láwùsá o láwùsá ni wọn ń kú rẹ wípé ntọ́ba lè lé òkèdè nù rẹ ló fi wá ń sálọ sálọ sálọ ǹjẹ́ wà rí wájú ẹ̀ pé a ti ń bá tún lè sàbí inú ọdún lè là ọwọ́ ajẹ́ náà ó sì kù bẹ́ẹ̀ akpọlọ ẹkplọ kọlọ mọ wípé ńgbó lè kó o ju iná lọ obìnrin wa pẹ́ nígbà lọ́ba ni mọ́lán táwọn tó tẹ̀ tó tó yìí tó yìí lọ́ba tó gbọ́ kó kó go to the government oni daniel tọ́jà pé nǹkan tó ṣe é bá sọ̀rọ̀ ní ọ́ ìwọ tó wúlò ẹ̀mí tó bá tó bẹ̀ tó bá tó kó kó tó ọ̀bà lẹ́nu kó fi sọ̀rọ̀ ọmọ mi bìrì ti mẹ́nu lẹ́yìn lọ́dọ̀ ọmọdé kéré fi kọ́ńkọ́ rẹ̀ sọ iye ọmọ ọdún rẹ̀ bọ́mọdé ọmọ ọdún mẹ́jọ ni o méje ni o kó tó ní kó ó ní one kò two kò three nígbà òsì déédéé yí ọjọ́ orí ọmọ kò tó dání. ọ̀dà kí ló wá wá ń bí ọ̀sà ìbílẹ̀rì ìbílẹ̀rì tí nǹkan wá sọ̀rọ̀ lọ́ba ní hádà bẹ́ẹ̀tì sábẹ́ kan èmi ni mo nílé ìtẹ́lẹ̀ tí mo gbé bẹ́ẹ̀ wà ní ìdí ìjà òní سرق مالي ثم قتلني وذهب بملكي sáàmà ọdún tó wà تونا ibi tó náà kọ́kọ́ ń gbé ní ìjọ ṣùgbọ́n ẹni tá ìjọ ń gbé pọ̀ iná padà pa òun tó kó gbogbo dúkìá o láwọn àtìgbà náà ilé yìí sì wo òun pípọ̀ láyé tó ń kó òun lè pọ̀ mẹ́láyìí láyé òun ò sì kó lè náà lè sí làwọn àti lóbi bá pariwo sita àtọkọ rẹ̀ láti gàngàn náà bóńdọ́ ti bá ìtàn balẹ̀ rìpọ́tù kọ́ ni wọn lọ tẹ́sì wọn sí èkó ni wọ́n dàrú wọ́n rí pé orí wọn dàrú gbogbo gómìnà àti ẹni jọsọ obìnrin wa kọ gbogbo ẹ lẹ́kọ̀ọ́ ní ẹ bá wá ń tírèsì ẹni káàdì káàdì káàdì káàdì táwọn ọlọ́pàá ti wá mú ẹ̀ńtọ́ pawọ́ tọ́ nígbà wọn ní ha ṣèyítọ́ wá sílẹ̀ kù àwọn bọ̀ nígbà ṣèyítọ́ sílẹ̀ kù àwọn kan wá dìde lórí àlámẹ́rin wípé kí ìjọba ó fún àwọn ní èròjà àwọn fẹ́ bẹ̀rẹ̀ research lórí ntọ́sẹ̀lẹ̀ ó mè pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ti wọ àwọn láyé ọ̀pọ̀lọpọ̀ òfò ti ti àwọn láyé tọ́jọ́ wípé mímà ní rẹ̀ ó sì wá rọrùn àwọn làwọn òṣìṣẹ́ tọ̀. ibi wọn ti wá bẹ̀rẹ̀ ìròyìn rẹ̀ táwọn yẹn bá ń kọ̀ nǹkan nǹkan tó ń pọ̀ sí nǹkan tó sì ṣe mí ọ̀rọ̀ ló gbó mí ọ̀rọ̀ ló wò nǹkan bí náà bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ nígbà ọ̀yá ọwọ́ á di eighteen eighty six òun ni wọ́n kọ́kọ́ kọ ìwé àkọ́kọ́ lórí àlàmà yìí pé àwọn ti rí pé nǹkan tọrọ ní nǹkan yìí ṣùgbọ́n ó ní ètò ètò yìí àwọn fẹ́ rìn bó ṣe kí wọ́n rìn tẹ́lá kìlì bó ṣe kí wọ́n rìn ìjọba náà rí wípé àbáyọrí ti wà níbi ìṣèrònú àwọn wọn wá ní àwọn máa ní ìdí kọba kọba àti kìbáwù tí jẹ́ mẹ́lọ́wá ní àkùbíyà àwọn olórí ìbáwò ní nǹkan mi nǹkan wò wọ́n bá wọn kọ́ ilé kékeré òun báyìí tí òun ní gbà ìjókòó ẹ̀ nìkan lọ wọ́n wà bọ́ọ̀lù sẹ́gbẹ̀rẹ̀ wọ́n ní ibi tí ẹnì kékeré ẹnì kékeré wọn ẹnìkan ọmọ wa jókòó mbẹ àwọn ọmọ aliwasik wasiitu lédè Lárúbáwá ó ní alimutawasitu bẹ́yìnẹ̀ mutahọ́sìmẹ́yìnì ẹ̀gbọ́n bá dúró láàyè méjì ti ń jà ẹrù tó ẹ má jà máa pé wasiitu àwọn aliwasiitu tọ́jú mi náà wọ́n lò wọ́n wá ní ẹjọ́ wà jẹ́ wasiitu irú ẹ̀ báyìí ọ̀jẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ti ẹ̀rọ kò gbọ́dọ̀ jẹ́ ẹnì tí ìmọ̀ jẹun káàkiri ká kò gbọ́dọ̀ parọ́ kò gbọ́dọ̀ má ṣe zìnà kọ̀kọ́rọ̀ máa mutí kọ̀kọ́rọ̀ máa jó wọ́n sàn kọ́rọ́sì àwọn nǹkan kọ́rọ́sì àwọn kọ́rọ́sì àwọn nǹkan pé ẹ̀ tó bá yí gbà yóò sì ni ó ti rí bẹ́ẹ̀ nígbà tó di wípé wọ́n rí bí ọ̀nà tuntun kan táwọn ẹlẹ́mọ̀ sáré bọ̀ ẹ̀sìn mọ́ mi ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ fún mẹ́ẹ̀ka lẹ̀ kí èyí balaga wípé wọ́n tírínì tí wọ́n sọ ní wàsíìlù wọ́n sọ ní wàsíìlù wàsí tó wà dúró níbi inú ilé wọn. àwọn tí wọn bá fẹ́ kí wọ́n béèyàn ọmọ tó ti kú sọ̀rọ̀ àwọn ni wọ́n wà jókòó bí ìtọ́jà bí ọ́ọ̀lù tó jókòó kí wọ́n wà sí inú gúrúpù àwọn inú yàrá kékeré wọn wọ́n wà á tan iná rẹ́ẹ̀kì bẹ́ẹ̀ tí náà máa wù bẹ̀lúbẹ̀lú kò sì gbọ́dọ̀ jẹ́ ọ̀sán yóò dòrò tọ́mọ wájú mi bàbá tí wọ́n bẹ̀lúbẹ̀lú yìí wàsíìsù yẹn wọ́n gbà pé ìgbà tí ẹ̀mí ìgbàdé ẹ̀mí tá à ń fẹ́ lọ pè wá látọ̀ mi jí mẹ pẹ̀lú àwọn yìí ẹ̀mí ni wàsíìsù ni ó jẹ ogbóǹfọ̀ ṣùgbọ́n mi ò lè gbẹ ẹnu ẹnìkan sọ̀rọ̀ àfẹ́ntìrúwò yìí táwọn ti kà ọgbọ̀n ara wàsíìsù tí ó wà lára rẹ̀ ẹ dákun mọ̀ ń bọ́ o ṣé ẹ mọ̀ pé adití alẹ́ lẹ́ẹ̀mí bí àwọn kan bẹ tẹ́ ṣiṣẹ́ o wọ́n lọ́mọ tí wọ́n bá ti bàlágà ni wọ́n wá wò nínú kòkò sẹ́ ìkòkò kíni o ìkòkò ayé tómi ayé ń bẹ nínú rẹ̀ ẹ̀rọ kò ń bàtà àti ìwù ṣé òkò kan bẹ tọ́jà tọ̀rọ̀ tá ń lò nà omi kan bẹ tọ́jà tọ̀rọ̀ tí wọ́n bú àbí àsìkò lọ́wọ́ wọn lọ́wọ́ nígbà bá yá a lè rọ́ọ̀ṣì torí pé a ti kó sínú mùsùlùmí àtúgà à ń pè sí àkànní àlìjàwáyé òfin tẹ̀síìrì kùrán fún ẹ̀dá ń pèlè tọ̀tọ̀wí àlìjáwúlà ẹ̀ ìwìkú ìmọ̀ pọ̀ mẹ́wọ̀n àbọ̀ làṣọ mọ̀bájú yẹn là ń sọ̀rọ̀ wàsí ìwọ́ wà dókòó wọ́n wà ní ẹni yìí tó ńdọ̀dọ̀ yóò yọ máa kú dùn yọ̀ọ́ yọ̀ọ́ yọ̀ọ́ gbogbo musa ti lọ wò nígbà bá pẹ́ gbọ́sà máa ń fi wò wọ́n ní ẹ̀mí yọ̀ ọ́ bà wá látọ̀ wípé ẹ̀mí ní sẹ́wọ̀n lára wọ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wá ṣẹlẹ̀ táwọn fi mà ó ní kí lọ ṣẹlẹ̀ níjọ́ kan wàsíìtù kan bẹ tí a máa ń lò níbi kan ọwọ́ wá sí ọ̀nù àwọn kan ń ṣe nǹkan tó pọ̀ ọwọ́ wá sí ọ̀nù ó wá ní ha wàsíìtù kan lọ́dẹ̀ yìí nínú wàsíìtù tí wọ́n máa ń ṣe tàbí ìwẹ̀mí tí a máa ń hà bọ́rọ̀ ẹ̀ yòókè ló wá dúdú wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ má fẹ́ la fa ntọ́ nkàlùkù alẹ́ ti dẹ́ wọ́n yíyọ́ ní kọ́wá dẹ́ wò. ó lè ní wọ́n sì ti bá jù kìí ṣe ní o lè di agbára wọn ọkàn bígbà tí ẹ̀ka lọ gbàgede nìkan pé ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ èèmọ̀ kan lọ́wọ́ yìí ẹ̀ kúkú tí ẹ̀ mọ́ yìí ńgbà tẹ pé imú èyí rún ọba sì tó kò tó tọ gbogbo olùdígbé sínú ọ̀nà àwọn òsì tẹ̀ ẹ̀ àwọn fẹ́ mọ pàtàkì ọ̀rọ̀ yẹn gan lọ́ba yìí ẹnìkan wá ní intaasi ni pé gbogbo ẹ̀yin náà bẹ lọ́ọ̀rì ó ń kálukú ọmọ àkọ́kọ́ rẹ̀ lọ́nà méjì wọ́n lọ́nà wò ẹni tó bá fẹ́ mú one two three kó fi kọ́ parẹ́ ẹni bá fẹ́ mú abc kó fi kọ́ parẹ́ ṣùgbọ́n téèyàn bá mú méjèèjì kò gbọ́dọ̀ mú ju akabẹ́ẹ̀tì kan lọ nínú títì kò gbọ́dọ̀ mú ju kíkọ̀ kan lọ ó lè wù mí kí nǹkan kọ sẹ́nu kí n lọ wọ̀ mí ó ga kúta nǹkan tó gbà ẹlòmíì lè kọ bí ìdọ́gbẹ̀ wọ̀ rẹ̀ tó wá gba ọkọ̀ owó ìjọ ńlẹ̀ bàjẹ́ lọ́kàn ló mú kàn wá mẹ́ tó wá mú kàn wá bó ṣe já yìí tó wá fi léwà sí ìpínlẹ̀ lọ́wọ́ òní bí ìgbà tí ẹ̀kẹ́ kọ f òní ẹni hood ló wẹ̀ ìyìn kó dìde o ṣùgbọ́n tí n tá sọ ìbá bá tọba tọba bá tọba tó táìpù kan tọba rìn yóò dìde fún rẹ ó ń gbé eré àbáyébáyé ní New York nọ́mbà ilé rẹ̀ òní nàbà báyìí báyìí síríìtì wọn òní síríìtì báyìí báyìí bí mo ti ń sọ̀rọ̀ wọ́yìí màmá ẹ̀ ti wá bá mi báyìí látọ̀rọ̀ ọ̀nbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ mi wọ́n ní kí n máa sọ̀rọ̀ ìfún ọ wípé wọ́n pàdé ọkùnrin kan lánàá ní supamakẹ́ẹ̀tì kan lọ́jà báyìí báyìí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ni ẹ̀jọ̀ lọ́sùkù yìí ṣùgbọ́n o ti bá sàdéhùn pé ẹ̀ẹ́dọ̀ sùn papọ̀ mọ́tìdá o yóò fi ọ̀dá ni o ẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ fòbó ni bóni yéé máa fi ní dùn tó mo sì ti gbà láti máa ti ń jẹ́ sọ. ẹgbẹ́ wọn síbẹ̀ láàbù yìí o èyí tó sì kù dáadáa ìsàlẹ̀ fún adìyẹ àgbọ̀ o. àwọn ìkúrò jẹ mẹ́mẹ́ ẹlòmíì inú ẹ̀ tiẹ̀ ti dùn kọjá pé àwọn obìnrin yẹn kẹ pé kí o fi sọ tẹ́lẹ̀ o tún wí ọdísọ́ kan yóò fi rẹ̀ eléyìí tàbírò náà wá wọ́n ní báwọn ṣe ń ṣe lọ kí ni ó ti wá di ntọ́gbalẹ̀ gbogbo tó jẹ́ pé lágbàáyé lẹ́nu magazine tó ti lé ní two hundred ó ni wọ́n ti ń kọ nǹkan lórí rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù lọ́dọọdún tẹ́sí mi sọ àwọn èèyàn bákan náà wọ́n ti torí rẹ̀ dá àwọn àyè kan lẹ̀ ní yunifásitì lálálàgbà yìí táwọn ti ń jáde ń bẹ̀ bóla wọ́n sì kọ́ bóla wọ́n sì mọ̀ bóla wọ́n sì gàgà kó wọ́n sá sọ. bákan náà ọwọ́ adi tó jẹ́ kíkiní yìí kó ní wájú kó ní pé wọ́n ń gbà lọ́kùn wọ́n ń gbà lọ́sí òní wípé ó ti wá di tí wọ́n ń lò nítorí kọ́tùlì rẹ̀ láti kó máa gbọ́ lórí àbíọ̀kan wípé kọ́dà àìmọye pírẹ́sẹ̀ntì lágbàáyé àmọye gómìnà lágbàáyé àmọye wọn tí wọn rò pé àwọn làwọn yẹn lálálálálálá lágbàáyé wọn ti ń gbé wọn lọ sí àwọn àgbo wọn wà sọ fún wọn wípé ní tí ń sẹ́ni kì í ṣe ọ̀rọ̀ ọ̀sìtù gbogbo lọ́sìtù wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn kí ni o àwọn muhabbiru alawahi wípé n ti ń ṣe àwọn ọmọ bóyá ọ̀sẹ̀ bàbá rẹ̀ tàbí n ti ń ṣe bàbá rẹ̀ gbàgbé àti sòkò ẹ̀kọ́ tẹ́ ìlú ó sì jẹ́ àwọn ọmọ rẹ̀ tó wà lọ́dọ̀ àwọn ọba pé àwọn ẹ̀mí òkú láti wá sí kí ni o láti wá sàlẹ̀ ìlàjì jẹba wa sí báwọn pẹ̀lú wàsí tí wọ́n gbóńtọ̀ lẹ̀ wàsí ìgbóńjò àwọn ìlú ọ̀dọ̀ ntínsí ntẹ́lùsìrì ṣùgbọ́n nínú òkun lẹ́ẹ̀tìrì yóò wá jẹ́ òkun ibi tí iraki ti já mọ́ súríà lọ́kàndínlẹ́ bí báyìí báyìí báyìí àti ẹ̀ máa wá lùmọ̀ ní èkì ní àsìkò lọ àwọn tẹ́ máa kọ́ sí ìsẹ̀yìn o yóò sì fi ọ̀rẹ́ kan yóò àti wọ́n rí nǹkan nísàlẹ̀ ẹ̀dì kan wọ́n sì kàn wọ́n sì bá ń tí wọ́n á mú nǹkan wá kọ́lé fún mọ́tò náà ní owó tẹ̀gẹ̀ àrẹ ọba yá. kí ni ìwà fà tó fi jẹ́ pé owó kékeré kọ́ ni àwọn ìjọba káàkiri lágbàáyé ní ẹ ná fún kùlíyà yìí. kọ́dà àwọn pẹ̀sọ̀ wọn ẹni ẹ̀dẹ̀ ti gbowó jù káwá padà. Ànábì sallallahu alaihi wasallam ó ti bá ní sọ̀rọ̀ tó pọ̀ kí ni àṣírí àlámẹ́rì gẹ́gẹ́ nígbà tó rọ̀ bùtà àwọn ìbá kọ́ méjì àwọn kan láíláí kò lè rí bẹ́ẹ̀ àwọn kan ní kò lè rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n ti káwọn ọgbà kò lórí bẹ́ẹ̀ ni wípé àfẹ́ fi báàkì àdàbí ń tàwọn ni sallallahu alaihi wasallam kí wàá ní hakíkọ̀ nǹkan yìí gẹ́gẹ́ kí ni o kí ni àkíkọ̀ nǹkan ìgangan o kí ni àkíkọ̀ rẹ̀. ọ̀sán àti bàtà tuntun àkùrá wípé kúlù náà fi ń dá ìkọ̀kọ̀ gbogbo ẹ̀ pátá ni ọ̀tọ̀ kú.

ẹni tó jẹ́ wàhálà ní ayé òun báyìí òun náà ti bọ́ sọ́dọ̀ ọlọ́run wọ́n ti àdúgbò sọ fún àwọn ẹ̀pẹ́ náà ní àdúgbò tí nǹkan bá dàrú mọ́ lọ inú ọ̀dọ̀ wa tó ọmọ lọ sàrẹ̀ onímọ̀ tó àṣírí kò wá mọ́ ìgbé àdàbí ìtú àṣírí ilé náà wà sáájú tó tó lọ. jẹ́ àfi sọ̀hìn ìdálẹ́ ìmáàmù mùsùlùmí rahimahullahu ta'ala ọ̀sán ti bọ̀rọ̀ ọ̀wà ni ìnà ṣẹ̀tọ́nà yá gbogbo tẹ́ ẹ bá ń ṣe pátá láyé ọlọ́run náà ti fún ṣèyítọ́ lágbára kó lè wà bẹ́ẹ̀ ọlọ́run ti kéde òkú ṣèyítọ́ lágbára kó lè wà bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ jẹun yọ wà èèyàn bẹ́ẹ̀ káwọn yọ wà dókítà bẹ́ẹ̀ sí abẹ yọ wà èèyàn obìnrin rọ̀ mí tààrí tẹ̀tẹ̀ mọ́ wájú yọ wà wọ́n tẹ wọn mọ́lẹ̀ yọ wà tẹ́jú ọmọ wọn èèyàn ń bá ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ yọ wà bẹ́ẹ̀ gómìnà fẹ́ bá sọ̀rọ̀ yọ wà bá yọ wà bá wa náà pírẹsidẹ́ntì fẹ́ sọ̀rọ̀ yọ wà bó náà yọ bá wa náà àmì kọ́mẹ́tì yọ wà kó nǹkan yọ mà wá bẹ́ẹ̀. ìdán àwọn kan wá dìde wọ́n ní sábà bí ju orí bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n aláwọ̀ èèyàn ń fa ẹ̀mí wa ó ní kílẹ̀ yìí wọ́n lọ ṣẹlẹ̀ wọ́n lọ kọ̀ọ̀kan so wọ́n á ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tọ̀ntọ̀wí jáwá ni ó ní anabi tọ́lọ́ ní kí a máa kọ́ sí àwọn èèyàn kan bẹ̀ tí a lọ sáájú náà tọ́lọ́ ní kí a máa kọ́ sí. ọwọ́ a kó ẹ̀rí wa nínú àlùkò náà nínú tẹ̀síwò àbáyé gbogbo gbàgbọ́ máa rú bẹ́ẹ̀ ètí ń tu sí náà ni ìgbé ẹ̀mí wá ká kọ́kọ́ yẹ o ìgbé ẹ̀mí wá tá à ń wí nínú ìgbàgbọ́ wọn ni wípé téèyàn bá ti wú kò kú òlàyé ìjẹ́fẹ́ sọ fún àánú ó ti wá di nǹkan mi tí rí táàyè tó lè máa tó àṣírí ṣùgbọ́n wọn ò mọ̀ pé èṣù ta àwọn gbogbo jẹ́ pẹ̀tì wà ṣèyítọ́nù èyítọ́ ẹ̀sẹ̀ wàá ṣẹlẹ̀ Amẹ́ríkà àwọn yìí eighteen forty six ní UK eighteen eighty two ṣé ń pariwo kì í àìmọye ẹgbẹ̀rún wẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó lọ́rọ̀ àwọn Yorùbá bíi tàbí ìlú mi àwa àlàkàtọ̀ bíi ìtàn Yorùbá kàkún wọn náà wà ní kókó bá wọn sáwọn nǹkan mi torí gbogbo ń tásìkò bá ti wọ̀ náà ọ̀ràn ní máa gbẹ̀yìn ní àbá bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi wọ́n ti kú bàbá tó fún mi lẹ́nu ó sì fẹ́ lókun bíi one thirty nǹkan tó tó àwọn nípa táwọn àkékè kan lè di ìgbẹ́gbẹ́ra wọ́n ní ẹ̀ẹ́dẹ̀kan lọ́dún lóko ìgbẹ́lápàá kọ́ wa kú gbogbo ayé lọ́sọ̀ orí nìkan ni ẹgbẹ́ wa sábà sábà ní bàbá àwọn àbá tó kó tó kó àwọn bàbá dára pàṣẹ ọlọ kò mọ nìkan ní tòsí ẹkùnrin rẹ pàṣẹ àtìdáwó yìí sí o ti wá pẹ́ bí oṣù méjì mẹ́ta mẹ́rin mẹ́fà o ti lọ bí ọdún kan bàbá ti gbé bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ ìyàwó mi bọ́yá omi asọ́tọ́kọ̀ tó a ti dà sọ́nà tí a sì wọ́n yìí yọ ọ́ bàgbọ́ tó ń wọ́n mọ̀ a yà sẹ̀ kí omi ọ̀sẹ̀ lórí mi ilé ìwé wa lọ́wọ́ lọ́wọ́ gbogbo nǹkan ní ìsìn pàtó bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òyìnbó ọ̀gá mọ́ àgbàlagbà míì náà fojú tọ̀ lóru gbàdà amadu láyé ìlànà náà mọ̀ oṣù tó sí lóru èrò kò bá yọ̀ náà. olùkọ́ ọ̀sẹ̀ gbogbo nǹkan àwọn ọ̀tí ẹ̀jẹ̀ irọ́ ọ̀rọ̀ ọ̀yà ẹ̀gbọ́n mi àtàmẹ́wà báyìí àti ìjọ kẹlẹ́ ha báyìí ẹ̀sìn tẹ̀lé wọn wá tí wọ́n wá lómi alẹ́ lórí a sọ́wọ́n kò ní táwọn sí bàbá náà wọ̀ pé wọ́n bá ní wọ́sàn lọ gbogbo ọ̀tí ẹ̀jẹ̀ alágbára wípé tí wọ́n wá bá wọn dáfá lórí ẹ̀ ebi ṣètọ́ wà nǹkan kan bíi wípé bóò ni ó ṣe pọ̀ yìí wá sọ́lọ̀ lọ. gbogbo kọ̀wé gbogbo wà láàrin ògbà ń lọ àdìsọ́ lọ́mọ ọmọ ẹgbẹ́ ní ṣe wọ́n fẹ́ kí wọ́n débi ẹgbẹ̀rún ọba ẹjọ́ ọmọ gẹ́gẹ́ tí ń sọ yìí. bẹ́ẹ̀ ìtọ́ sí kùn èso ọwà àdéwájú ẹ pé ó di. wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á dábàá kùn ìfọwọ́ wa sọ fún wọn pé ntí wọn èsì tutù ẹ̀ gbogbo tí wọ́n máa ń pa á jẹ kìkì orí ẹ̀ nìkan wà lọ gé wọ́n gbòòrí ẹ̀ jẹ gbòòrí pẹ́pẹ́ yẹn wọ́n gbòòrí ọmọ ẹni wọ́n gbòòrí ẹyẹ ẹni wọ́n gbòòrí àtàbí wọ́n gbòòrí ẹ ẹ ẹ ẹ ẹ òdìrí wọ́n màálù wọ́n gbòòrí rẹ̀ àgùtàn wọ́n gbòòrí rẹ̀ ẹ òbúkọ wọ́n gbòòrí rẹ̀ ewúrẹ́ wọ́n gbòòrí rẹ̀ gbogbo orí àwọn ọ̀kan òní ni wọ́n wà á ti bá wọn ṣe ètò tí wọ́n ní gbọ́ yòókù ti dáwọ́ jọ ẹ̀dá fún. ṣé bí wọ́n tún gbé nǹkan mi ìwà ìjọ mi ṣé yóò tètè wá ní pé àáfà àwọn náà wà á ti wá àsìkò wọn níbo ìṣe àkùnwọ̀n bàbá wọn kan mọ́. láti bá wọn bàbá wọn kan mọ́ ẹ wá dá kù wọ́n ń gbọ́ nǹkan náà wọ́n gbọ́ nǹkan mọ́ wọn ò sì ní ìpìlẹ̀ tí wọ́n fi gbọ́rọ̀ yé inú fi jẹ́ pé ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ajínà ṣẹ́ ìtọ́nù táyé ìparí la máa sọ nítorí pé aṣọ táwọn èèyàn gbé wọ́n sọ̀rọ̀ wọ́n ti kà sí pé ní ó bò wà àwọn tó sì já sóòrò wọ́n ìsìn ìwọ́n ti pẹ́ ìwọ́n tó wá fẹ́ máa sọ ìkọ́ wá kéré sí ọlọ́jọ́ orí ṣùgbọ́n tí máa sọ ìrìn àdàgbà tó lẹ̀ torí àdìmẹ́lì gan ẹ̀rí yóò náà lọ. واذكر في الكتاب واذكر في الكتاب واذكر في الكتاب lẹ́yìn ọ̀rẹ́ ọ̀wọ́ ọ̀sán eléyìí náà lè pe tíṣe ìtọ́n gbédé pẹ̀lú pé wọ́n ń kẹlẹ̀ kò mọ́ wọn lórí nígbà ìpìlẹ̀ dà pọ́bí èbò ẹ̀jẹ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ ayélujára ojú ẹ̀sọ́ kò sí ẹ̀gbọ́n kọ̀mọ́tì jẹ́ bẹ́ẹ̀ gẹ́ kò sì gbọ̀ngbọ́ ẹ̀ ṣáájú nígbà tẹ́sù sì mọ ibi tó ti fẹ́ mú wọn ó sì mọ ibi tí ń bá wọn lọ wọ́n wá torí ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n fi rẹ̀ ń tọ́ báyàn láti bí ọdún méje mú wọ́n wá torí ẹ̀ lọ rè dá iṣẹ́ ṣẹ̀ǹtà lẹ̀ ọwọ́ apàdà wà bí kíni o ọwọ́ abí ilé àwo àbí ilé àwo náà kọ́ èèbò wọ́n ti tẹ̀ mọ́dà náà ẹnì kẹ́tọ́ ń bẹ sùúrì yìí òun wá padà ń sọ ẹ̀kọ́ wípé irú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn àwọn kan ọwọ́ afẹ́ lọ ma ìtọ́sẹ̀lẹ̀ sí bí ẹ ṣe dédò tí wà sí ìtùbà wọn sọ̀rọ̀ báyìí ọba ń gbòòrò ẹ̀ sọ̀rọ̀ ohun gẹ́gẹ́ ń di ẹ̀gbà gbogbo tọ́ ń bọ̀ pẹ́ oníkàlùkù ní bá ń rí òkú rẹ̀ lójú gbogbo ọ̀tọ́ ìlú ẹ̀ jókòó ẹni tó ẹni tí ọ̀pọ̀ èèyàn láyè ló kọ́ lọ́sọ̀ndèrè burakɔlɛ de sɛyitan siri ba wọn wɔrɔ ŋgbàtɛ ni gbogbo wọn tó ma pɔpɛ wàsí palɔmɔ pé ìròtẹ́ ìgbọ́nì sí ìròlánu o nítorí wípé táìmù tí a fẹ́ ní ti tó jùbìlì ju àmú láti sẹ́mẹ̀ ẹni wá ní tó pàdé kó pé yìí kò wù sí wà mú nítorí kí ni kábẹ́là tó yẹ fi kọ́ bá rẹ̀ kò wù sí wà mú lọ ẹkún tó wá pa ìdúró ìṣẹ̀lẹ̀ lọ torí kí sinọfà atẹ́yìn ìgbà náà wọ́n wá lọ rèé ṣe àwọn machine kì í ya fọ́tò wọ́n ti ṣe sínú àwọn ilé àbí àwọn níṣì ìyá nǹkan nígbà wọ́n wà ní fọ́tò wọ́n rí pé kèé ṣe ń dín kiri nínú ilé ayé jẹ́mọ̀ ń tà ń sọ yìí lọ́nà jẹ́ ń sọ bí ọ̀dà yìí ọwọ́ pààyàn ní ọdún ìbájú òfin òfin tà ń sọ yìí ó sì kú pẹ̀lú ìjọba òun wọ́n kọ́tà gílẹ̀ wọ̀ fún náà lẹ́yìn rẹ̀ wọ́n àní wọ́n lọ yẹgi fún nítorí pé ìjọba ti ń sáfàní bẹ́ẹ̀ nílùú tiwọn olówó ń sáfàní bẹ́ẹ̀ nílùú tiwọn nǹkan kan sáfàní bẹ́ẹ̀ nílùú tiwọn ṣèyí tó ń sáfì wá ní wọn bá wáyé ó ti mọ gbàdálẹ̀ ilé ìjàkújẹ tí ń darú òkú rẹ̀ o irun tí ó sì lè lò sí olè olọ́mọkọ tó wà lórí èlò nǹkan ọ̀wà rí bẹ́ẹ̀ mọ̀ ẹnìkan wá dé padà wáyà èṣù ní bẹ́ẹ̀ yìí báyìí báyìí ẹ̀wọ̀n bí ó ṣe lọ́kọ̀ọ́ bíyàwó ni bìnnà rọ̀kùnmá tọ́ba ìjọba jù àwọn tí wọ́n láwọn lẹ́yìn rẹ̀ ní òkúra ní pé èyẹ lè ṣe tàbírù àlùwà pé ògbó kò bá ti kú alẹ́ pé irú ẹ̀ náà ṣẹlẹ̀ ní òbàdàn iná o máa padà sọ bàbá kan ní dàpọ̀ àtọ́ ní eré àbíjẹ́ ń gbé tí wọ́n ní kúnlẹ̀ padà lórí ìgbókù sọ̀rọ̀ àyè gbọ́sẹ̀lẹ̀ bàdàn kí ló kún sọ fún ẹ kí ni tí ń sẹ́ńgbà náà àwọn àjọ ọmọ ìgbé òkú kí àlìjẹ̀rù ló ní kíni o nípa yìí sọ̀rọ̀ kò sì sí méjì tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni kọ́kọ́ yìí sí kíni o kọ́kọ́ yìí sí alọ́sọ̀tàn lọ ibi tí ànábì dojú kọ kẹ́ẹ̀lì kọ yìí bẹ́ẹ̀ ibi ànábì kọ ẹ̀yìn sí kẹ́ẹ̀lì kíni o kẹ́ẹ̀lì kò dú bẹ́ẹ̀ èyí tí wọ́n wá lọ. inṣàlá rahman wa in kálù bàkàyà lọ́sẹ̀lẹ̀ rò bí i àdìrí alùpùpù alhamdulillah alhamdulillah احمده واجلله واشهد ان لا اله الا هو شهاده من رحمته ولا يخاف عقابه واصلي واسلم على أكرم اشرف العالمين نبينا محمد اللهم صل وسلم عليه وعلى اله وصحبه وسلم على رسول الله ثم الايمان اوصيكم ونفسي بتقوى الله بهذا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 بأن بين لنا شرائع دين الله سبحانه وتعالى بيانا شافيا وافيا حتى تركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها بعد رسول الله صلى الله عليه وسلم إلا هالك هذا جاء في حديث العباد بن سارية وقد كان رسول الله صلى الله عليه وسلم يبين لنا ما أراده ربنا سبحانه وتعالى أن نعتقده في ربنا وفي أنبيائه وفي ملائكته وفي أوليائه وفي كتابه كل هذه الأمور قد بينها رسول الله صلى الله عليه وسلم ولكن هناك أناس من المسلمين تشبهوا بأناس من اليهود والنصارى وعرفوا منهم ما ليس في دين الله وأحدثوا وابتدعوا في دين الله سبحانه وتعالى ما دين الله بريء منه ومن ذلك ما يقال له روحاني فهذه درجة عظيمة عند رجال الدين عند النصارى واليهود فيقولون بأن عندهم الآباء الروحانيين ولكن روحاني عندهم هو كل من استعمل حكمه لله حتى صار لهذه الأذن روحا حتى نقول لهذه لهذه الأذن روح يعيش تعيش عليها وتتمتع بحلاوتها وكذلك عين عين لو روح لها روح تتمتع بها وتعيش على هذه الحلاوة هكذا في جميع أعضائه ولكن حتى لو عاد من قول رسول الله صلى الله عليه وسلم وإنما هو شيء أحدثوه وابتدعوه فجر الله سبحانه وتعالى بارئ منه هكذا كانوا يمكنون على وجود كثير من الناس حتى جاءهم شيء عظيم في قصة رجل من أمريكان فهذا الرجل في نيويورك كان على أمر عظيم حتى جاءوا القوم ثم ارتجف جسمه من هذا الخوف في بيت له يسمع صرخات في بيته في جو الليل ولم يسمع له من أحد ولم يسمع له من مصوت حتى ترك هذا البيت ثم استخلفه بعده رجل آخر إلى آخر قصتهم حتى استوجب مرأة هذه امرأة هذا الرجل الأخير بأن صاحت بأعلى بها منعا حتى صرح لها بأنه فلان كذا وكذا قد عاش في هذا المكان وهذا بيته حتى قتله من قتله وسلب جميع شركاته إلى آخر هذا الكلام وبهذا تفتشت الحكومة عن طريق الشرطة ووجدوا هذه القصة صادقة ثم أحضروا بذلك في جامعات عندهم مكانا مخصصا لدراسة هذه الأمور وسموه بتحضير الأرواح أو الروح الحديثة إلى آخر ما كونوه من بواسطة الوسيط وكونوا غرفة صغيرة لهذا الوسيط وهذه متى ما حدث وإنما تتكلم على لسان الوسيط وكل ما أخر الوسيط لا بد أن يصدقوه والوكيل اشترطوا به شروطا عظيما أن يكون أميرا صادقا مرتكبا ومؤمنا في هذه الأمور وكل من شعروا منه خلاف ذلك أخلوا وظللوا سبيله إلى آخر هذه الأمور من خرافاته وأكذوباتهم الباطلة ودعواهم الباطلة وأقاعدهم المحرفة نسأل الله السلامة من هذه الأمور بارك الله لي ولكم سبحانه وسلم ونفعل الله واياكم بما فيه من ذكر الحكيم اقول ما تسمعون اسالكم الله العظيم لكم فاستغفروه انه هو